الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله كيف تسمى ti ṣe mọ̀ ان mùsùlùmí nínú الله ó sì máa ń gbogbo ẹ̀kọ́ eléyìí tí anabi sallallahu alaihi wasallam tó fi kọ́ wa mùsùlùmí máa gbìyànjú láti tẹ̀lé kò sí nǹkan tí mùsùlùmí fẹ́ ṣe tí máa di bí ìbò ti ṣe kéré tó àbùrọ̀mọ́ ṣe wádìí kí ni lànà anabi sallallahu alaihi wasallam níbi ṣíṣe rú báyìí tó fi tábìlì ibi tá a ti fẹ́ jókòó táwùjọ ibi táwọn èèyàn péjọ sí ibi tí ìjókòó ti pa wọ́n pọ̀ báwo láti ṣe máa jókòó ọ̀nà wo lágbà tá a fi máa lúpọ̀ máa tó ti síwájú wa ní ààyè àpéjọ àti ìjókòó yìí gbogbo ẹ̀ ara ń tẹ́sí Islam dá sí ni nítorí kí lè bàjẹ́ pé. gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá ti ti tọ́ nípa anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni gbogbo mùsùlùmí náà rí kó qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah wa bidhalika umirtu sọ fún wa ike àti sọlẹ́ẹ̀tì máa ń ṣe. àtẹ̀rẹ̀ tí mo ń pa ṣèjọ́sìn ìsẹ̀mí àti kú mi gbogbo ẹ̀sìn ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni o kò sóró kó fún a sì gbọ́dọ̀ fẹ́ nìkan káfi sí ẹgbẹ̀rún fún eléyìí ní tọ́lọ́run ọba fi pa wá lẹ́sẹ̀ ẹ̀sìn Islam oníṣòwò náà bá lọ síbi àpéjọ kan ibi táwọn èèyàn ti jókòó tí wọn náà fẹ́ jókòó islam ni tí o bá ti débẹ̀ wàá sálámà sáwọn ẹni tí o bá ń bẹ̀ nítorí pé mùsùlùmí bá ti pàdé mùsùlùmí àkọ́kọ́ nǹkan tó àwọn mójútó ọlọ́ọ̀ni sálámà síra wọn ọkàn kìí fúyẹ́ sọ́kàn ojú kìí fi abala abitọ́ta wọ ọmọlàkejì nígbà tó ṣe pé ńgbà tí wọ́n pàdé ara wọn wọn sálámà síra wọn. ọlá ńlá orí ńlá ìfìlẹ̀ ọkàn balẹ̀ tí ò ní àfiwé ọ̀nbẹ nínú ká sálámà síra wọn. torí ẹ̀rọ anábì sallallahu alayhi wa sallam ló fi hàn wá pé la tadkhulu al-jannata hatta tu'minu wa la tu'minu hatta tahabbu ala adullukum ala shay'in.

nínú ojúṣe mùsùlùmí sí mùsùlùmí eléyìí tí o sì fọwọ́ rọ́dánù olórí kejì mùsùlùmí bá sálámà tí ọ̀dàdà ní kọ́ dáhùn yìí ti pé ọ̀sẹ̀ mọ wọ aago ọwọ́ rẹ̀ náà tẹ̀síọ́lẹ̀ ìlú àbí mádàlú tó láà ọgbọ́dọ̀ dáhùn ìwádìí wáyé bí tó ti dá sẹ́kù wà á sálámà sáwọn ẹni tó ọba ń bẹ̀ tó bá yẹ kí mọ́sálásí lọ bá wà tó sì bá báwọn yẹn ti sáájú rẹ̀ wà ń bẹ̀. wọn náà fẹ́ jókòó ní mọ́sálásí gẹ́gẹ́ báwọn ẹni ìsáájú ti ṣe jókòó wà á kọ́kọ́ tahiyatul masjid rákà méjì tẹ́ ẹ máa fi kí mọ́sálásí ẹ̀yìn tó bá parí rákà méjì yìí sáwọn ẹni tó bá ń wájú eléyìí ni fi hàn wá níjọ́ tí ọkùnrin lọ́wọ́ lọ ọsàlámà sànàbì sallallahu alaihi wa sallam àtàwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ ànábì dáhùn sàlámà wọn á sọ fún irji' fa salli fa innaka lam tusalli padà lọ́sí sọ̀lá torí ètò olóòsè òkè ti sọ̀lá arákùnrin padà ọlọ́tún sọ̀lá ti ṣe gbàtú tún parí ó tún wá sálámà sànàbì sallallahu alaihi wa sallam ànábì tún ní padà lọ́tún sọ̀lá ti ṣe torí òsì ti sọ̀lá.

ntọ́ ṣe ni kó o gbọ́dọ̀ tí ìsálámà sí wọn ṣáájú kó o tó kí mọ́tíláṣí pẹ̀lú tahiyatul masjid rákà méjì ẹ̀rẹ̀ lọ́wọ́ àsálámà sí wọn. tó bá ti ọjọ́ túmọ̀ ni ọwọ́ ọmọ mọ́tíláṣí ìmáàmù ti ti ṣe kútúbà ayé o sí fún ọ láti ṣe nǹkan mí mọ́ rárá rárá dukọ́ kan sí rákà méjì lọ tahiyatul masjid kó o sì jókòó. ọ̀ ẹni bá ti sálámà sí wọn gbọ́dọ̀ dáhùn lọ́jọ́jọ́ abá ìjọ máa ti ń sọ kótóbà torí ẹ̀ tọba ti wá débi tá a ti jókòó wàá sálámà torí ẹ̀ gbogbo olùjókòó tí ọ̀sà mùsùlùmí ò ní bá wọn lọ bẹ̀ wọ́n ń ṣe àpérò báwọn ti sọ ọdún eégún ọdún òrò ọdún ọ̀sà mùsùlùmí ò bá wọn délẹ̀ ámbọ̀sì bá ti pé yọ̀wọ́ lọ jókòó pẹ̀lú wọn yọ̀ọ́ máa sálámà síta gánà rí kò ní bá wọn débẹ̀. bẹ́ẹ̀ náà ìpàdé rìkísí ìpàdé ọ̀tẹ̀ ìsọ̀rọ̀ wájú pọ̀ mọ́tìpọ̀ àkọ́ ìdí sí ilẹ̀ mùsùlùmí ọba wọn débẹ̀ alimọ̀sibọ́sí pé ta lọ́mọ asálámàjì ọlọ́mọdé gbogbo ibi tó kù tọ́ da bí àpérò àti ṣàtúnṣe ìjọbàjẹ́ bí àti parí ìjà láàrin àwọn ẹni ń jà bí ìjókòó pé à ń lọ gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ afẹ́rẹ́ nípa ẹ̀sìn wa gbogbo irú àwọn ìjókòó bá mùsùlùmí ali bá ń bẹ̀ gbọ́ bá débẹ̀ wà sálámà sí asalaamu aleykum sálámà sí gbogbo kíkí tẹ̀ bá máa yọra yín nínú èdè yín yọ tẹ̀lé ni kí ẹsẹ̀ kó ló síwájú asalaamu aleykum gbogbo kìí ṣe ẹsọ̀rọ̀ ẹkú àná o ẹpẹ̀lẹ́ o gbogbo eléyìí yọ wà lẹ́yìn asalaamu alaykum lẹ́yìn rẹ̀ wà wá tó wà á jókòó níbi táyì bá níbi táyì bá parí sí ibi táyì parí sí ni wà á ti jókòó pété ike ibi tí ẹni tó ti kọ́kọ́ dé láti ìgbà tó ti pẹ́ táwọn dé táwọn jókòó sí ni wọ́n wá fẹ́ jókòó sí pé wọ́n ti ẹ dìde mẹ́rin. tọ́ọ̀ rí àwa ni tààlẹ̀ gbàtí o máa pẹ́ àyè ibi tí àyè bá tẹ́sí kò ní tọ́sírù rẹ ìwọ náà ti tètè dé nì láti jẹ́ ẹni tó ṣe wípé ó fi jókòó síbi tó ń wò pọ̀ yẹ o jókòó sí. ẹ̀yìn wá gbẹ irú orí wò ni wọ́n ní lọ́rùn rẹ tó fi gbọ́dọ̀ tí wọ́n lọ gbọ́dọ̀ wà ń bí báyìí ẹnìkan lẹ́tọ̀ọ́ sí kọ́ wà ń bẹ́ẹ̀ ibi àyè bá parí sí lóòdù òsì. wọn gbọ́dọ̀ gbẹni kankan dìde kú láyé ibi tó jókòó sí torí kí wọn lè bá àjókòó ń bẹ́ẹ̀ ìwọ ni lábẹ́ òfin ọlọ dèdè ń tiẹ̀ kó ń bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ gbẹni kankan dìde láyé torí kí wọn lè bá àjókòó ń bẹ́ẹ̀. bákan náà inú mọ́tàlásí wọ́n máa ń bẹ inú àṣà eléyìí máa ń tẹ̀lé láwọn àyè ibòmíì wípé wọ́n ti dá àyè sí. Si, ní agbá wájú wípé táwọn èèyàn kan ní pàtàkì àwọn èèyàn jàǹkàjàǹkà àwọn ni ó jókòó ń bẹ̀ gbogbo yín gbogbo bó tilẹ̀ wù kọ́ yá yín tó ẹ yà wá bomi ni o ẹ ní dúró láwọn àyè yẹn ẹ yà wá bomi ni o ẹ gbọ́dọ̀ jókòó láwọn àyè yẹn eléyìí takò ẹ̀kọ́ ẹ̀sìn Islam alẹ́ Islam máa kan yàtọ̀. báwọn kan bíbẹ̀ náà wọ́n máa jókòó wọ́n máa wá mọ́tàsí yàtọ̀ sáwọn kan kò sí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ zà iṣẹ́ ti Islam máa bí èèyàn tí pèlè lórí ìpèlè lórí ìpèlè òfìfo kò sí nínú Islam ibi tí ọba ti dé ibẹ̀ náà láàyè rẹ òfin náà sọ pé man sabaqa ila shay'in fa huwa awla bihi ẹni bá tètè tètè nǹkan kan ọlọ́lẹ́tọ̀ sí ẹni bá fẹ́ láti wà ní sáfù alákọ̀ọ́bá nu mọ́sálásí yóò tètè dé ní àmẹ́rin wọn náà kì tètè dé ẹ wá máa lé wọn pé ẹtú sẹ́yìn ẹbọ sẹ́yìn Islam ọ̀farama nítorí sallallahu alaihi wa sallam sọ ni pé liyaliyani minkum ulul ahlami wan nuha àwọn onílà akẹ́rù lùmọ̀ nínú àwọn ní kí wọ́n máa wà sáfù alákọ̀ọ́kọ́ tí mo bá dúró wájú tí mo ń ṣe sọ. ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé onílàáfẹ́ olùmọ̀ àwọn ò sì dédé ni o yẹ ṣe pé ńgbà wọn bá pẹ́ dé wọ́n máa kọ́ àwọn kan sẹ́yìn ọ̀rọ̀ mẹ́jẹ o. gbàtí wọn máa pé ibi tó yẹ kó dúró náà ibà máa lè má mú sàtìsẹ́ ibà máa lè má mú gbàgbé ibi tó yẹ kó dúró náà ọ̀rọ̀ dé ibi tó ti bá lábẹ́ òfin ọlọ́ kọ̀tọ́ka ti fi ẹni ránṣẹ́ sí mọ́ṣáláṣí káwọ́ tó dé ike ẹ̀ka ti bá tẹ̀ síbẹ̀ ẹ̀yin máa mọ̀ pé ẹni tí ó tẹ́ ẹni kò sí ìwá sí mọ́ṣáláṣí ọ̀rá ni wọ́n á bá tẹ́ ẹni ẹ̀rọ amọ̀kú ẹ̀ ti síbi tí ò ti ní sọnù ẹ̀yin ó dùn bẹ́ẹ̀ torí ẹni tó bá tètè yára débi kan lọ́lẹ́tọ̀ jù yàtọ̀ sani tó ti pọ̀ náà ti wá

àyàfi kọ́ gba yọ̀ǹda wọn ẹ dákun sẹ́ yọ̀ǹda fún mi kí n jókòó láàrin yín bí. nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam onílẹ̀ ọkọ̀ ìmọ̀nà ahadukum rajulan min majlisihi thumma yajlisi. anábìlẹ̀ nìkan nù yọ gbogbo àwọn bí ẹnìkan ti dúró kó láyé rẹ̀ tó ti jókòó sí kí wọ́n wá padà jókòó mbẹ́ walakin tawassahu aw tafassahu kàkà kẹ́ ẹ máa gbéra yín dìde kú láyé tí èèyàn ti jókòó sí kẹ́yìn olè bá jókòó mbẹ́ níṣẹ́ lọ́yẹ kẹ́ ẹ gbára yín láyé kẹ́ ẹ sún fúnra yín sẹ́ni tó dé náà fi ráyè jókòó ẹ gbọ́dọ̀ gbẹ́ nìkan dìde kẹ́yìn olè bá jókòó sáyé rẹ̀ alimami Bukhari àti Muslim ló gbà wá. Abdullahi bin Umar radiyallahu anhuma wọn lọ jẹ́ ẹni tó ṣe é pé. إذا قام له رجل من مجلسه لم يجلس فيه lẹ́nu kan bá ti jẹ lẹ́yìn rẹ̀ sẹ́yìn ní kíláwá jókòó ń bì láìláì kò sí tí wọ́n lè sọ tí ó gbà kò ní jókòó ń bẹ̀. wọ́n lọ wà lẹ́yìn rẹ̀ wọ́n lọ láyìn rẹ̀ jẹ́mi náà Islam. nínú ẹ̀kọ́ tó tún de jíjókòó ní àwọn àyè ibi tí àwọn èèyàn jókòó sí táwọn náà fẹ́ jókòó ń bẹ̀. olóòní pé gbogbo ẹni tó bá ti jókòó láyè kan kí sábàbí kan wá mú dìde kó ń bẹ lọ síbòmíì láti lọ bọ́ bùkátà kan tó tún wá padà dé òun náà lọ lẹ́tọ̀ọ́ sáyé rẹ̀ yẹn jẹ́ lómìí lọ pàtẹ́sẹ́ ìpọ́n ló ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ lọ fankun ni bẹ́ẹ̀ wọ́n fẹ́ lọ ha kẹlẹ́bẹ ni bẹ́ẹ̀ nìkan lọ nà ń pé lọ́lọ́ dá lóhùn tọ́ba dé òun náà ló tún lẹ́tọ̀ọ́ sáyé rẹ̀ nínú àti tànàbà Muhammad sallallahu alayhi wa sallam wọn ìdá qama ahadukum min majlisihi thumma raja'a ilayhi fahuwa ahaqqu bihi rawahu Muslim olùdarí kan lọ ibà dìde kúrò láyé rẹ̀ tó tún wá padà wá síbẹ̀ òun náà ló tún lẹ́tọ̀ọ́ sáyé rẹ̀ jẹ́ lómi lọ. nínú àkọ́tún tún de jíjókòó pẹ̀lú àwọn èèyàn níbi tá a ti ń jókòó òun náà ní kẹ́ alla tajlisa wasata al-halaqa àgbọ̀dọ̀ máa jókòó láàrin ibi táwọn èèyàn péjọ jókòó sí. àwọn èèyàn ti péjọ wọ́n ti ra wọn lórúkà ẹnìkan bá wọn sọ̀rọ̀ tó o fẹ́ tẹ̀sẹ̀ ra wọn lórúkà yẹn ẹnì pé àárín ti gbófo àárín tó gbófo ìwà tó dé nìjọ ọ̀gbọ̀dọ̀ jókòó sáárín ìwà tó dé ti pé ọ̀gbọ̀dọ̀ jẹ́ pààrin lọ́wà gbogbo wọn yà jọ jókòó lórúkà ni. ẹ̀rí pé ń gbà tó ló máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn lè jókòó yípo òun náà jókòó láàrin wa ẹbí sí máa ń ṣẹlẹ̀ báwọn sàhábà máa ń ṣe àti báwọn sàhábà náà ṣe máa ń láàrin ara wọn lóbi pé tó ń bá bí ẹnìkan ìbéèrè nínú àwọn sàhábà ó lè sọ pé ẹnìjọ́ ni ọ̀dà olóòtú sẹlómi olóòtú sẹlómi títí ìbéèrè yóò fi padà sórí ẹni àkọ́kọ́ tó ń kọ́ bi torí pé wọ́n ti wọn lórúkà níjókòó wọn. ẹgbẹ́ tí wọ́n wọn bẹ́ẹ̀ ẹnìkan gbọ́dọ̀ jókòó láàrin o ọ̀yà sọ pé kí wọ́n fún ọ tí wọn lóòtú fi jẹ́ pé lórúkà náà lọ wà ọ̀ọ̀yà náà ń tí wọ́n bá ti bó ṣe ń bọ̀ àárín lọ lọ sóko sí ó rí gbogbo oníkó wá ń bẹ̀ wọ́n sọ pé dídé dídé dídé yà má bọ̀ á sùn fún ọ tí wọn náà fi ráyè jókòó ni kéṣe pé kò jókòó láàrin. nínú ẹ̀kọ́ tó tún dé onáyẹ̀rí kí gbogbo ẹni tó bá jókòó pẹ̀lú àwọn èèyàn míì tó ti jẹ́ mùsùlùmí ọgọ́nà mójútó àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ yìí o onáyẹ̀rí kí gbogbo jókòó tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé máa ń jókòó yakata yakata níjókòó máa ta aláìlẹ́kọ̀ọ́ jókòó tàpọ́nlé tàpọ́nlé. torí dájú wípé ntí wọn àwọn èèyàn máa wọ lálẹ́mí sí kàn kò sí bíi ká máa fọ́ máa bíi ká máa fọwọ́ ti pa irun gbọ̀n àbí ká máa yọ òrùka ẹni ká tó máa fi àbí ká mú ikì ìtayín ká máa tayín lẹ́ẹ̀mẹ́wá àbí kéèyàn máa kọ́ wọ́n máa mú wọ́n máa fi mú ẹ̀ níye ìgbà àbí kéèyàn máa tutọ́ sọ́ọ̀tún kó tó máa tú sósì láì mọ̀ pé apá òsì ní ṣẹ́yà ni ká máa tutọ́ sí àti pé ńgbà tá a bá jókòó pẹ̀lú àwọn èèyàn kọ́ tọ́kọ̀ yẹn ni kó jẹ́ pé láàrin wọn náà ló ti máa gbẹ́tọ́ àbí kéèyàn máa pẹlẹbẹ wọ́n máa tú bákan kéèyàn ọmọ màmá kọ́ máa fa nǹkan tí mo bí àáfà kọ́ máa wá dé sá sá sá lórí àwọn èèyàn àdúgbò máa yẹ̀wò bí ẹni tó ti pé nǹkan ṣe máa ti wá yẹ̀wò lọ́mọ amóúnjẹ ọlọ́gbẹ́ àwọn ẹ̀kọ́ kí ló ti ọkùnrin nítorí tọ́lọ̀ bọ́ọ̀ kan náà ọba máa yẹn sọ oníjẹ́ kófì làákàyè kófì máa bá àyàn ọ̀ nítorí ẹ̀ka jókòó láti kókó takpọ́lé takpọ́lé sọ́mẹ́jẹ ni tó ṣe é pé yọ máa yí sọ́tún yí sọ́tún lórí ìjókòó yẹn láì nídìí ìgbà tí wọ́n bá ti sọ̀rọ̀ kó o kó o ti làákà ìpẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tí ó lọ gbọ́ wá ọ̀rọ̀ tó ń tó gbogbo ẹni tó bá gbọ́ yọ kẹ́kọ̀ọ́ nú ẹ̀ inú kó tẹnu rẹ̀ jáde kéka ṣe nítorí pa péjọ gbogbo èèyàn náà ń dá sí lèmi náà máa wá sọ̀rọ̀ á máa bá àìsí ń bẹ̀rẹ̀ àìbáwọn dá sí tó o bá ní nǹkan tó wúlò tó fi lè dá ní ọjà sí kí ká ṣe pé tó ń pé mo ti wà ń bẹ̀ kí kan máa yanu lásán ọ̀pẹ̀ mẹ́rin tí máa dá sọ̀rọ̀ wọ́n tún máa dàrú ni. torí ẹ̀ tí wọ́n bá ti mọ̀ pé tí mo fẹ́ sọ kò nítumọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nítumọ̀ wúlò ṣùgbọ́n kò wúlò láàrin má sọ. ìwọ náà tọ̀sọ lónìí lọ́padà sọ́nbi tó ti wúlò. bákan náà tí èèyàn bá ti sọ̀rọ̀ orí pé tó tó tó ńlọ ń sọ jáde yìí ti pé wọn kàn máa parọ́ wọn máa parọ́ lọ́rọ́ wọn fẹ́ sọ̀rọ̀ dòótọ́ tọ́ba ti fẹ́ sọ̀rọ̀ láàrin àwọn èèyàn tẹ́ ẹjọ́ péjọ jẹ̀fẹ̀ sókè lọ́bi oge wọ́n sì jẹ́ jẹ́ pé tiẹ̀ náà ni tiẹ̀ náà ni tiẹ̀ nìkan lọ́ yọ yẹ rárá bákan náà báwo bá délẹ̀ àwàdà káwá lè sọ̀rọ̀ fún ọ wẹ̀dẹ́wẹ̀dẹ́ tí ò ní tuma ẹ sọ̀rọ̀ fún láàrin àwọn èèyàn àríyànjiyàn fáńfà ẹ̀jìnà sí láàrin àwọn èèyàn bákan náà èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lẹ́ni tí ọmọ wa ṣe fáìlì pẹ̀lú ìyàwó rẹ̀ lójú àwọn èèyàn yóò máa pa wọn ma yóò máa wọn ṣe fáìlì lójú àwọn èèyàn ẹ má gbàgbé pípé gbogbo orílẹ̀ ọlọ́wọ́ bọ̀ fẹ́ inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́wọ́ fẹ́ràn gbogbo jánujánu gbogbo onífàárí èèyàn ọlọ́wọ́ bọ̀ fẹ́ràn torí ẹ ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá rẹ òun wọ́n gbà pé kébi tẹ́ ti jókòó ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹn lọ́wọ́ àti sunkún tọ́lọ̀ wọn bò tí ì serú orin yẹn fún tí wọn wọn ra tẹ ẹgbẹ sọlọ pé kọ́lọ̀ wọn bọ́ dùn náà lò gbà tí wọn bá wọn sọ tiẹ̀ báwọn yóò dàbí ìgbà tó ṣe é pé òun fà wọn rẹ́rìn nù òun fi wọn ṣe yẹ̀yẹ́ nù lórí dáadáa tọ́lọ̀ ń ṣe fún ọ tí ò ní fáwọn bákan náà iṣẹ́ rẹ tó ń ṣe bí tí ò jẹ́ nù iṣẹ́ ọwọ́ rẹ tó ń ṣe ọgọ́dọ̀ máa fi ṣe báyìí kọ́jọ́ pété ẹlẹ́ ti ṣe mà pété náà tèmi ọ yàtọ̀ kò sí méjì irú mi ò sílẹ̀ kò sí méjì igi obì nínú gbó wọ gẹ́gẹ́ bí igi obì. tó ọ̀rọ̀ ọmọ sọ bẹ́ẹ̀ lọ́nà tí wọ́n bí àwọn yòókù nínú. ọ̀rọ̀ àtọ̀pọ̀ àwọn èèyàn kórìíra rẹ̀ wọ́n sẹ́ni kórìíra rẹ̀ bọ́ọ̀lù ọ̀sẹ̀ tọ́mọ èèyàn ni ẹ̀wọ́ gan rárá ẹ̀ sọ bá máa ń ṣe fáàrì tí ń ṣe fáàrì ìwọ́gbọ̀n ò ní dára rẹ̀. bákan náà ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé ń tọ́lọ̀ fún ṣe nínú ìgbésí ayé rẹ̀ ọmọ fi ṣe báyìí òòrí mọ́tò tó máa rán òòrí wa kó tó máa rán òòrí wa tó tó máa wọ̀ ni àbí wọ́n ti ẹ̀jẹ̀ pọ́lù mà kọ́ ọ máa fi máa kọ́ ọ máa fi ṣe fùkẹ́ ọ̀ ẹ̀rí yóò máa rán yóò rà tó mo ṣe ọ̀ ọlọ́ọ̀tì ọkọ̀ ìrọ̀lá sọ̀rọ̀ kọ́ tẹ̀sí gbọ̀ ẹgbẹ̀rún èèyàn bẹ́ẹ̀ ń jókòó tó ipa lè rọ́gbọ́n kọ́ náà rọ̀ má sì tọ́ ọ̀gbà má yẹn lẹ́nu ẹni tí bá bá rẹ̀ tó máa sọ tiẹ̀ ẹ má tọ́ ọ̀gbà má lẹ́nu. ẹ má sọ pé mo ti máa tọ́fẹ́ àbùrọ̀ máa ń tọ́fẹ́ wí. wọ́n máa ẹnìkan ni kíkọ́ alùpùpù náà sọ tiẹ̀ ẹnì

nítorí pé gbogbo ẹni tí yẹn bá ṣe bẹ́ẹ̀ sí yóò dùn gbogbo ẹni tí yẹn bá fi lọ́kùlọ̀ lọ yóò kọ́ Islam ní ká máa hu àwọn ẹ̀kọ́ yìí nítorí nǹkan méjì alákọ̀ọ́kọ́ oníkẹ́kọ̀ọ́ tọ́kí mùsùlùmí kò ní mùsùlùmí lára pẹ̀lú wa wa ìṣe wa Islam ọ̀gbà ká fi ní ẹnìkan kan lára kí nítorí pé níní mùsùlùmí lára haram ni haram ní ká ẹni mùsùlùmí lára tí mùsùlùmí bá jókòó ń bì kan náà báyìí gbogbo téèyàn ṣe láyé tí èèyàn fi jẹ́ ni tó ní ọmọ làkejì rẹ̀ lára èèyàn gbọ́dọ̀ jìnà sí torí ìlànà tó kọ́ wa débi pé tí ìbá ṣe pé iṣu bá ti ó ti yarí kan jáde náà ni tí ẹ bá wà níbi tí mùsùlùmí wà ẹ gbọ́dọ̀ so ẹ pamọ́ra títí tẹ́ fi kó láàrin wa bẹ́ẹ̀ wàá lọ sóyún nítorí pé òórùn so kò sẹ́ni tí ó gbọ́ tí ó máa pọn la oníkálukú wa máa ṣe hùn hùn hùn ìyẹn ní kí nǹkan yìí ń dùn mí nǹkan yìí ń dùn mí tó yẹ kó só láàrin àwọn èèyàn gbogbo ń dáàsì tí ó dùn mùsùlùmí islam ọ̀fẹ́ ká sí lọ́bà muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní alimuslimu man salima alimuslimu na min lisanihi wa yadihi mùsùlùmí gidi wọ́n ní gbogbo ẹni tí àwọn mùsùlùmí bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ tó tún aburú ọwọ́ rẹ̀ mùsùlùmí gidi nìyẹn mùsùlùmí gidi kì ọmọlàkejì láburú mùsùlùmí gidi. kí sọmọlà kejì láì dá bí ó ṣe dá tí ó jọra wọn tí ó tòrò ni mùsùlùmí máa ń ṣe sọmọlà kejì rẹ̀ nǹkan ẹlẹ́kejì tàbí gbọ́dọ̀ jìnnà táwọn wà pálapàla rádaràda yẹn oní ẹni pé mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú láti se tí ó bí ìfẹ́ láàrin rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ara o jẹ́ ká ara kí mùsùlùmí ọmọ ẹ̀sìn torí ẹ̀ ló fi pa wá láṣẹ ká máa sálámà síra wa nítorí àwọn sálámà síra wa ńkọ́ á ara wa ilé ìjẹba nínú àwọn ẹ̀kọ́ tó tún de jíjókòó láwọn tá a máa jókòó pẹ̀lú àwọn èèyàn òun náà ní pé abáfẹ́ jókòó káwọn máa jókòó létí ọ̀nà káwọn máa jókòó létí ọ̀nà níbi tí gbogbo èèyàn ń gbà lọ abẹ́sí máa jókòó níwájú bùtájà rẹ̀ níbi tí gbogbo èèyàn ti lọ tó ń ti ń bọ̀ abẹ́rẹ́ tó ti ẹ̀jẹ̀ ike gbogbo ẹlẹ́tìjọba rọra ma tẹ́tí ọ̀nà àbí sáàrin ọ̀nà làwọn ti jókòó wọ́n sọ pé táwọn ti máa najú nù tó bá yẹ pé ẹ bá rí pé bẹ̀lẹ̀ yóò ti jókòó tó ti bá ká má máa jókòó ń bẹ̀ ẹ̀yin ò lè ṣe ká ẹ má jókòó létí ọ̀nà ẹ̀yin ò lè ṣe ká ẹ má jókòó wájú lẹ́yìn ẹ̀yin ò lè ṣe ká ẹ má níwájú ibi tá à ń ń tajà níbi táwọn èèyàn ti máa lọ máa bọ̀ ọ̀rọ̀ yẹn lọ́jọ́ lórí yín kẹ́ ẹ sọ àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ yìí. alákọ̀ọ́kọ́ ẹ gbọ́dọ̀ rẹ ojú yín sílẹ̀ ẹ̀yin ojú yín ẹ gbọ́dọ̀ rẹ gbogbo ẹni tí ń tó yà jẹ́ sẹ́yìn lẹ́yìn àwọn obìnrin àwọn iṣẹ́ ti ọwụwa lọnụ wẹ̀ lónìí àtàwọn iṣẹ́ ọ̀wẹ̀ lónìí ètò kọjá irú lọ́fíìn àtẹ́lẹ̀ yìí lò àti títì lò àti bí òfin lọ́fíìn dà ètò wù yín ètò kùdí nájú àwọn èèyàn lẹ́nu ọ̀nà ẹlẹ́tì wọn náà ẹlòmíì abẹ́rẹ́kọ́nì lágbó òkè ẹ máa wá wò ránṣẹ́ òtútù yóò máa ṣiṣẹ́ bbc islam ọ̀farama o islam ọ̀farama bákan náà ẹ gbọ́dọ̀ máa wọ àwọn èèyàn tí ń lọ síbọ̀ tọ́rọ́ lọ́n kẹwàá jura wa lọ kẹ́ máa wò wọ́n níwò lára kó ara ni arákùnrin ti ti wá gbéra òfin wa dẹni tọ́ra mọ́tò àbí wọ́n yá agun yìí. Ah, nǹkan mà ti ṣe o gbogbo ya ti lọ mọ́lú ẹ̀ lọ ẹ se lọ ẹsẹ̀ ní orin padà yóò fi sọ̀gì náà ìlara nìyẹn èyí tí ó gbójú rẹ sínú yàrá rẹ kọ́ ọ rí nǹkan tí ó jẹ kó lára àbí ọmọ ní nígbà tó àtijọ́ alágbádá tẹ́ ṣe yìí náà olùbábà àbàkòdún tiẹ́ ti jẹ́ àwọn gbọ́dọ̀ tí wọ́n máa fara ní àwọn èèyàn tí ń kọjá lọ lọ́nà ọ̀njẹ́ mango fáńsì èpo mángò sọ́nà ọjọ́ gẹ̀dẹ̀ ọ̀sẹ̀ èpo rẹ̀ sọ́nà àwọn ń sọ nínú rẹ̀ kíkẹ́kọ̀ọ́ tiẹ̀ tẹ́ kó ṣubú kó lè bá rẹ̀ rìn àbí wọ́n tàwọn aláìlérò orú rẹ̀ oníkàlùkọ́ tẹ́ kó ṣubú kó lè bá rẹ̀ rìn. wọ́n tún máa mọ̀ wọ́n da àpálábá wọ́n da sí bọ́ọ̀lù kó lè bá sọ́ọ̀nì kálẹ́sẹ̀ táwọn lè bá rẹ́ẹ̀lì ìsìláàmù ọ̀fara máa àwọn àwọn aburúkú àwọn àwọn apálapàlà ọ̀fara máa ọ̀rọ̀ ni ẹni tí ń lọ tí ń ọ̀gbọ́dọ̀ nílára pẹ̀lú ọ̀hán ọ̀gbọ́dọ̀ bú ẹnìkan àbíkọ́ sátàrì ọ̀fara máa lọ́wọ́ ti kọ́ ọmọ létí ọ̀nà tẹ́lẹ̀ náà bàtẹ́lẹ̀ ọ̀gbọ́n sẹ́ni sẹ́lẹ̀ àbùkù ọ̀gbọ́dọ̀ yẹ nìkan balẹ̀ o fọwọ́ rẹ ọ̀gbọ́dọ̀ fi bà àlàáfíà nìkan kan o kí nǹkan nìkan wọ́n lọ dúró sọ́nà tó sọ́nà nǹkan nìkan ìgbà ní padà àti ká rí wa tá lẹ́yìn ọ̀daràn tí wọ́n gbọ́dọ̀ rí kí wọ́n tó kọjá ẹni tí ẹni sọ ní kọjá káwọn ti bá sẹ́ni tó kun kẹ̀kẹ́ káwọn ti ti sẹ́ni tó kun mọ́tínì àbí mọ́tò àfi ká ẹ̀rọ wa wọ́n wà á rẹ dúdò dòdò kalẹ̀ bí sàmúgbó bí àfikún wọn wà tó lọ jẹ́tijẹ́ ẹ̀rọ tó létí ọ̀nà abẹ́rẹ́ tó kún bẹ́ẹ̀ ẹ máa wá sọ ta ní lọ ta ní bọ̀ ẹ ní jẹ́ táwọn èèyàn lọ ní ọ̀wọ́rọ̀sẹ̀ ẹ lọ ya bù wọn bàbá ẹfún arúgbó wa kí ló wọ ẹ̀yìn ọmọ òfò bẹ́ẹ̀ ìfowópamọ́ sí bàbá ń bàbá lọ́dọ̀ ẹ̀yin tí wọ́n fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ wọ́n fẹ́ kọ́ ẹ̀ṣẹ̀ kí lè náà. Islam ọ̀farama káwọn èèyàn kàn tilẹ̀ lásán fọ́nrán àná fọ́nrán pé ìsìláàmù ọ̀farama. a máa jókòó lé níbi tá a ti máa wọlé lọ àwọn èèyàn kó ṣe pé náà tiwa làwa náà ń ṣe ń bẹ̀ agbọ́dọ̀ sọ́ra gidigidi. nítorí pé wàá fojú rí ní tó ó sì mọ ọ̀pọ̀lọpọ̀ tó ń mọ̀ pé báwo ló ṣe wá kóra rẹ̀ ń jànú. ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣe pé máa jókòó bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló máa yẹ ṣẹ̀ṣẹ̀ lójúmọ́ kan. torí pé bójú rí ẹnu ọ̀pọ̀lọpọ̀ wọn kì í dákẹ́ gbogbo bákan wọn wọn máa sọ sí gbogbo ọlọ́rọ̀ wọn máa dá sí eléyìí padà di wàhálà fún yàn tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ ẹ bá ẹ̀yin á máa jókòó sétí ọ̀nà ni ẹnìkan ò lè bá yín sọ kẹ́ ẹ gbọ́ sábà sálámà sí yín dandan ní kẹ́ ẹ dáhùn o ẹni tí ń kọjá lọ náà wọn náà máa wọ káàkiri ní burúkú yìí ti jókòó ń bẹ́ ọ wọn ń wolú ààrẹ asalaamu alaykum wa rahmatulah ó ti sálámà sí yín ẹ dáhùn bẹ́ẹ̀ láti dáhùn ẹ jẹ gbèsè tọ́ ìsìláàmù ní. سبك يدعو وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها سلامة nínú sálámà kan ilé ìtọ́jú àti tiwọn lọ ní kẹfì dáhùn àìwá ṣe ìtọ́jú àti tiwọn lọ ẹ gbọ́dọ̀ tàì ṣe tó ṣe déédéé pẹ̀lú ìtànṣe fún yín. ilé ìjẹ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ilé ìta gbọ́dọ̀ mójútó pàtà àwa ni àní yé máa jókòó sétí ọ̀nà àní yé máa jókòó síbi tá a ti máa wọlé lọ bíbọ̀ àwọn èèyàn àwọn òfin tá a gbọ́dọ̀ mójútó abala kan nínú rẹ̀ la gbọ́ yìí kọ́nà ọ̀bẹ ẹlẹ́gàá wa kó ti wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa pòfin rẹ̀ má kó lè àjìnà sí tako òfin tó ṣe fún wa kó di kó ṣe wá ní olóríire. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله nínú àwọn ẹ̀kọ́ tani tí máa ń jókòó tí ojú ọ̀nà tó gbọ́dọ̀ mójútó àbíbi tó dúró ti máa tó ẹni tí ń lọ sí ń bọ̀ òun náà ní al-amru bil ma'ruf kọ́ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa bí àpèjúwe ẹnìkan ta tí tí ètùtù fáwọn èèyàn mu ẹnìkan á ta tú kíkọ́ ta tí fún ọ wá sọ kúlà orí rẹ̀ kalẹ̀ ọ sọ kúlà kalẹ̀ lọ́wọ́ sí bó ti wá sí àwọn ọfẹ bu tíyùn ní máa fọwọ́ sí bu tíì látinú kúlà wọ́n ń dà sí kọ́ọ̀pù tó mú lọ́wọ́ ọ̀tún orí kó ti ṣèbàjẹ́ nù tó má ṣèbàjẹ́ lójú rẹ̀ wàá gbé wọn lọ síbi kí wọ́n ṣe dáadáa wọ́n sọ pé ọ̀tún ló fi máa bu má fọwọ́ sí bu nǹkan fún yàn à ń kọ́ lẹ́kọ̀ọ́ nù. bákan náà etí ọ̀nà tí a jókòó sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ rí wípé àwọn èèyàn kan bíi tìyín náà. àwọn náà jókòó pẹ̀lú yín wọ́n sì pè fún sọ̀lẹ́ àwọn tó ń jókòó tẹ̀tẹ̀rẹ̀ sídìí ayò wọ́n jókòó tẹ̀tẹ̀rẹ̀ sídìí lúdò ẹ̀yẹ́ ẹ̀dá lọ wọ́n ti rántí wọ́n ní sọ́lá ara yín sáwọn ni àbọ̀nà ń fẹjọ́ àwọn sùn yín bẹ́ẹ̀ ni wọ́n yín sùn wá gbogbo bí tá a bá ti rárá ẹ̀ aláìfẹ́ sí máa pè é. kó nínú òsìn náà ẹ gbọ́dọ̀ dábẹ́ ẹ pè wọn lọ sí di dáadáa nítorí bọ́ bá dákẹ́ tó lè bá dákunlá nǹkan bàjẹ́ ẹ pè wọn kó wọn ṣe dáadáa ẹni tẹ́ bá yẹ kíkà ìdá ẹ kọ̀ fún etí ọ̀nà lẹ jókòó sí ẹnìkan bá lóṣù bí bá sì ń yàgbẹ́. ọ̀yọ̀ ya dídé dídé dídé gbogbo ẹ̀rẹ́ ọlọ́run ti ṣe kìí ṣègbè ẹlòmíì ìgbà ẹni ò lè burú lóhùn ọrùn kó gbẹ̀rù bẹ́ẹ̀ ni tó yà gbogbo ẹ̀rẹ́ so ẹ̀ ń kọ́ bàjẹ́ nu ṣé ẹsẹ̀ tó bọ́ ṣe ló sọ ọ́ yà fẹ́ nu ẹ̀ ń kọ́ bàjẹ́ nu ṣé nǹkan ò ní bàjẹ́ ọmọdé kan á jókòó sí tí tẹ̀sí ni pé wọ́n ń ṣe ní tí ọ̀dà kẹ́ ẹ má lè sọ̀rọ̀ islam ọ̀farama. ẹnìkan bọ́lọ́kọ̀ lówó ó fún ní five hundred naira owó ọkọ̀ fifty naira sí ni ọlọ́kọ̀ bá fún ẹni tó fún lówó ní one fifty dípò kó fún ní four fifty ẹ sì ní wọ́n fẹ́ gbá ẹni ẹlẹ́nu rẹ̀ ẹ pariwo. Bọ́lá jẹ́ fún lọ́wọ́ yòókù ẹ̀rọ ọba ìbàjẹ́ òdì kù láwùjọ. sọ̀rọ̀ pé wọ́n àwọn sọ ọlọ́pàá ni bẹ́ẹ̀ ni wọ́n ló kíra rẹ sọ ọlọ́pàá etí ọ̀nà tó ń jókòó ń ọ́ pàtí ọtí bẹ́ẹ̀ lọ́ máa jókòó ọ́ máa torí ẹ̀ gbogbo ọgbọ́dọ̀ mójútó bá nínú ẹ̀kọ́ tó ó ní ẹ̀dá kun àdúgbò wo ni wọ́n pè bí kíló kọ́tọ́ ń pàdúgbò yìí ẹ sì mà ẹ wọ́n yà àwọn àwọn àwọn ọmọ náà tọ́gbà lọ́tọ́ àtòsí ni ó ro pàdúgbò ń bẹ̀ ẹ gbọ́dọ̀ dà kí ló ta ti gbọ́dọ̀ dà ẹ̀yin náà bọ́lẹ̀ tá a ti kọjú ta dáadáa ìjọba fi ilé rẹ̀ dà lọ torí jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ́yìn ẹlẹ́ni ọ̀bá máa ọmọ náà sẹ́dàkùn níbo ni ilé olè máa ń wà ẹ gbọ́dọ̀ sọ ẹ gbọ́dọ̀ dà nítorí pẹ̀yìn lẹ kóra yín ta ṣe ẹ máa ṣiṣẹ́ afinimànà fẹ́ni tó bá sọnù ẹlẹ́kùn náà mọ̀ lọ ìwà àmàbí tí mo wà yóò ẹ dà lóhùn ara ń tẹ́ ẹsẹ̀ nù torí ẹ̀yìn lẹ fira yín sí wọ̀fà báwọn ẹ ti màkà ẹ fi kójú lé bá nàbì sẹ́ni kẹ́ ẹ má máa jókòó létí ọ̀nà eléyìí bẹ́ẹ̀ nù àwọn ẹ̀kọ́ tọrọ ma dínkù láwọn etí ọ̀nà etí ọ̀nà tá à ń sọ ẹni tí ń jókòó síwájú ilé wọn ẹni tí ń jókòó síwájú ilé ìtajà rẹ̀ kò bá jẹ́ ṣọ́ọ̀pù kò bá sì jẹ́ káńtà náà lẹ́ gbé kalẹ̀ àbí ibi táwọn yẹn ti péjọ tó pọ̀ àwọn tó ń jókòó síbi tó ti máa rẹ́ni tí ń lọ síbọ̀ tó ìròyìn òun náà lòfin ìbáwí nínú ìtàn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní iyyakum wal julus ala turuqat ẹ ṣọ́ra fún mi máa jókòó láwọn etí ọ̀nà. faqalu ma lana budd ma lana budd minha wa anabi sallallahu alayhi wa sallam a kò sí bá a ti lè ṣe o a máa jókòó náà ní létí ọ̀nà. hiya majalisuna wọn náà níbi tá a ti máa jókòó nazahathu fiha tá a ti máa fọ̀rọ̀ jomi tó rọrùn. qal anabi wa ni. fẹyìdà abẹ́yìtùm tẹ ẹ bá kọ̀ tẹni dandan ẹ máa jókòó létí ọ̀nà náà ni ìlàlùmẹ̀jáàlìs tẹ ẹ bá kọ̀ tẹ ẹ sì ní ibi tẹ ní jókòó náà lẹ́sìn máa jókòó fàá tó parí ọ̀hàkọ́ ẹ fún ojú ọ̀nà lẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn sàhábà ni wọ́n máa hàkú parí kílẹ̀ tó ọ̀nà tó ní ká fọ́nà ọ̀rọ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀ bá ọ ní ẹ̀rẹ̀ ojú yín lẹ̀ ẹ̀rẹ̀ ojú yín lẹ̀. ẹ mẹ́jọ ajẹ gbogbo ẹni lọ sí ń bọ̀ máa wò. àwọn ya ni wọ́n ti ti fi lọ ibi tó ń lọ wọn náà sọ ya jẹ́jẹ́. ẹ̀rẹ̀ kẹta tó dára ìlú lónìí o kí ni òfin lọ mi ń dá sí ike tó ń o tani ń bá wọlé o kò sí nǹkan ó gbé nǹkan wọlé kò amẹ́bọ torí ẹ̀ alẹ́bi sallallahu alaihi wasallam náà rẹ̀ tú yín lẹ̀ wàhálà tí ń bẹ́ẹ̀ bẹ̀ gan ó gbére tó rí ń lọ ó lè wọ́n fi ẹ̀sẹ̀ rí nínú wòkúwò ó lè wọ́n fẹ́ rí nínú wò tí ó sọ̀rọ̀ tí tó fi dẹ́sẹ̀ rẹ̀ ni pé kò ọ̀kan fún ẹ̀dà alábẹ́ni ìnínilára rẹ májọ ọ̀rẹ́ yìí dọ́dọ̀ àwọn ẹni tí ń lọ sí ń bọ̀ wọ́n ò tọ́ òsì ń tọkọ̀ pẹ̀lú wa táwọn náà wọ́n lọ lọ sí wọn tiẹ̀ ti jẹ́ tiẹ̀ ti jẹ́ rédíò nàìjíríà èyí tó gbé kálukú dáadọ̀ lọ́mọ tó kọjá yìí ọ̀rọ̀ abẹ́rẹ́ dáná dọ̀rẹ́ kó tó jáde tiẹ̀ ti jẹ́ tó máa ń ní àwọn ìlara má ní ẹnìkan lára. bákan náà bẹ́ẹ̀ni ni wọ́n ti sẹ́lẹ̀m bẹ́ẹ̀ bá sẹ́lẹ̀m ẹ̀sìn ọgbọ́dọ̀ dáhùn bẹ́ẹ̀ bá sẹ́lẹ̀m ẹ̀sìn ọgbọ́dọ̀ dáhùn. wọ́n lè amru bil ma'ruf máa pè wọ́n lọ sí ìdìpọ̀ tó dáadáa wọ́n náà yọ àlè mọ́kà ó sì máa kọ́ ìbàjẹ́ fún wọn wọ́n tó bá ti jókòó létí ọ̀nà nù. nínú rí wáyà kan anábìnrin wa irṣadu dọ́ọ̀lì gbogbo ẹjọ́ bá sọ adéfi alimami Bukhari àti Muslim ló gbà wá torí di eléyìí bàbá ti rí pé ibi táwọn ti máa jókòó yóò fara pẹ́ ibi tí ànábì ń sọ yìí gbogbo àwọn ẹ̀kọ́ yìí ní ká mójútó nítorí pé ànábì yìí sọ̀rọ̀ lásán àfi kọjá pé ládàá ń bẹ fẹ́ni tó bá tẹ̀lé ń ti ń bá wa sọ. So tí ó sì ṣe tó ní ká má ṣe àti pé ẹ̀rẹ̀ ń bẹ sẹ́ni tó bá kùnà láti tẹ̀lé tó ní ká ṣe tó ṣe pé tó ní ká má ṣe lòun rọ́ọ̀lù mùsùlùmí sì fẹ́ sóríire ní fi Islam àfi ká pa òfin lọ́wọ́ bá wa mọ́. Akramakumullah tẹ bá wá ti jókòó tẹ ẹ fẹ́ túká bá ti jókòó tó dìgbà tí kálukú òtún bẹ́yẹn tẹ́fẹ́ dìde máa lọ ẹ ṣàdúrà nínú ẹ̀kọ́ tọrọ máa jíjó púpọ̀ láwọn èèyàn bì kànú. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الإمام الترمذي لو جاده ó sọ pé àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ́yìn mùsùlùmí yẹ kó máa dúà yìí ó sì yẹ ká ha sórí dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kò jù bá lọ à ń pè àdúrà yìí ní kafaratul majlis gbàtà bí kó àwọn sàhábà tán. wọ́n bi léèrè pé kí láǹfààní àdúrà yìí gan ẹni tá a bá ti dìde níbi tá a ti jókòó káwì kí láǹfààní àdúrà yìí Ànábì ní kafaratun lima yakun fil majlis ìpèsè rẹ̀ ni fáwọn ẹ̀ṣẹ̀ tó ṣeé ti kọjá pa àti tẹnu dá níbi tá a ti jókòó Ọlọ́run fi àdúrà yìí ó fi pèsè wa rẹ̀ mbẹ̀ ọ̀pọ̀ àtàtì pé ká mà kó dàbí Yorùbá ti hà sórí kéèyàn kọ sínú ìwé pélébé kọ́ máa mú ká tẹ́fẹ́ ti jókòó láyè kan tẹ́sí dìde ń bẹ̀ ẹ ṣàdúrà yẹn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ eléyìí tí a nàbẹ̀ sallallahu alayhi wa sallam tó fi mà wá nípa jíjókòó pọ̀ pẹ̀lú àwọn èèyàn níbi tí wọ́n bá ti jókòó pàápàá jùlọ ìjókòó tá a jókòó nítorí sábàbí kan náà àwọn sábàbí eléyìí tó fi ọlọ́run ọba tó fara mọ́pá alẹ́ tìtorí rẹ̀ jókòó pẹ̀lú àwọn èèyàn àmọ́ jókòó tí ọ̀dà ìjókòó tó burú tọ́ta kò fi ọlọ́run mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn jórù ìjókòó yẹn nítorí tẹ́ bá bá wọn jórù ìjókòó yẹn sẹ́yìn ọ̀bá dára wọn. òfin ọlọ́run sọ pé ẹ gbàrú ẹ̀san wọn èyí tó burú ọlọ́run sọ pé alẹ́ waqad nazzala alaykum fil kitab an idha sami'tum ayati llahi yukfaru biha wa yustahza'u biha fala taq'udu ma'ahum hatta yakhudu fi hadithin ghayrihi innakum idhan mithluhum. إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا ọlọ́run ló ń ti sọ òfin kalẹ̀ fún yín kíta ẹ bá rí àwọn ẹnìkan tí wọ́n ń ṣe kèfèrí sọ̀rọ̀ ọlọ́ táǹfọ̀rọ̀ ọlọ́run á ṣe yẹ̀yẹ́ ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn títí tí wọ́n fi máa sọ̀rọ̀ oríṣi mi eléyìí tí ò ní ṣe pẹ̀lẹ́sẹ̀ ọlọ́run ti bá gbọ́ tí ẹ ti pípa làbà rẹ̀ tẹ́kọ̀ọ́ láti kúrò láàrin wọn ajẹ́pẹ́rú wọn lẹ́yìn náà ẹ̀yin tí a jẹ́ mùnáfíkì àtàwọn káàkiri yìí ọlọ́run da gbogbo yín pọ̀ nínú jahannam ọlọ́nkọ́ sànù wa torí rẹ bí tí ti sàpérò orí ibu ẹ má bàa jókòó mbẹ́ o bí tí ọrụ ti sọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ ìṣekèfèrí ọ̀rọ̀ òsà ẹ má bàa jókòó mbẹ́ o torí pé èèyàn lè má sí èèyàn lè má jẹ́ bí irú wọn àmọ́ ìwà ti wà láàrin wọn ó ti sọ̀yà wọn ire má fi ṣe àdáwò ìbá wọn máa jókòó papọ̀ níbi ibú ọlọ́run sàwọn lólórí ire ni o má sì wá lólórí ibú nínú tọ́nà tí wọ́n pa wá lẹ́sẹ̀ wípé ká máa ṣe ní gbogbo ògbà ká lè bá àjọ kan nínú ẹni tí ó sórí ire wọn náà ní ká máa ṣe àsọlẹ́t fún ọ̀gá tiwa anabi Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ àwọn náà ń ṣe àsọlẹ́t yìí fún anabi Muhammad. صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمن وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك أميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله